Exercise 1A, columns 1 and 3. Ẹ̀wù. Ṣé eta ta ẹ̀wù Ọkọ̀. Ṣé eta ọkọ̀ na. Ẹ̀pà. Ṣé eta ẹ̀pà na. Exercise 1A, columns 2 and 3. Seetewuna. Seetaewuna. Seetokona. pana. okona. Seetekpana. Seeta ekpana. Exercise 1A, columns 3 and 2. Seta Ewuna. Seta Ewuna. Seta Okona. Seta Okona. Seta Epana. Seta Epana. Exercise 1B, columns 1 and 3. Ọ̀bẹ. Ṣé eta ta ọ̀bẹ náà? Ìbọn. Ṣé eta ta ìbọn Àtẹ. Ṣé eta àtẹ Exercise 1B, columns 2 and 3. ṣé ẹ̀tọ̀bẹ náà? ṣé ẹ̀ta ọ̀bẹ ṣé ẹ̀tàbọn náà? ṣé ẹ̀ta ibana. ṣé ẹ̀tàtẹ ṣé ẹ̀ta àtẹ Exercise 1B, columns 3 and 2. ṣé ẹ obena. ṣé ẹ ṣé ẹ ta ṣé ẹ ṣé ẹ atena. ṣé ẹ Exercise 1C, columns 1 and 3. Òwú. Ṣé ẹ ta òwú náà? Ọ̀kẹ́. Ṣé ẹ ọ̀kẹ́ na. Ọ̀pá. Ṣé ẹ ọ̀pá Exercise 1C, columns 2 and 3. Ṣé ẹ tòwú náà? Ṣé ẹ ta òwú náà? Ṣé ẹ tọ̀kẹ́ náà? Ṣé ẹ ta Ṣé ẹ Ṣé ẹ ta Exercise 1C, columns 3 and 2. Ṣé ẹ ta òwú náà? Ṣé ẹ tòwú náà? Ṣé ẹ ta Ṣé ẹ tọ̀kẹ́ Ṣé